tí èèyàn bá gbé èèyàn ti tẹ̀lé ti ọlọ́run rẹ̀ lẹ́la wa. àfa wa ní ẹran dáhùn ọpa fún àpékọ ìbáyìí wọ́n ní ọ̀rọ̀ nípa rẹ̀ mítìlú màlẹ́kẹ́wò náà ní sílẹ̀ ọ̀fẹ́yà ọ̀rọ̀ nípa ẹran dáhùn fún àpékọ báwo ni ó ti ṣe dàgbà ọ̀dà ní gẹ́gẹ́ bí sọ sáájú ni nípa ẹran tá a mọ̀ pa ní ìléyà wọ́n ti sàlàyé lọ́pọ̀lọpọ̀ nípa irú àgbòwò làgbòtọ́ wọléyà àgbòtọ́ wọléyà gángan ní bí wọ́n ti ṣe sàlàyé sáájú irú rẹ̀ náà láàmú pa fún àkíkọ̀ gẹ́gẹ́ bí ti òfin mú wa. bákan náà ẹran tá a pa fún àkíkà ọ̀dà gẹ́gẹ́ bí ẹran tá a pa fún léyà ni àti sàlàyé níbi léyà wípé ìtọ́lọ́lá jù òun náà ní kí a pa àgbò ṣùgbọ́n tó bá ṣe é pé èèyàn bá lágbára láti pa àgbò kéèyàn pa àgbò abo àbùdá tí o bá lágbára láti tẹ̀lé ìgbà náà lọ́kàn orúkọ tí o bá lágbára orúkọ ìgbà náà ló tó kan àbò ewúrẹ́ asùnwòn sàlàyé níbẹ̀ yẹn wípé àwọn àléébù kan bẹ èyí tánàbí Muhammad sallallahu alaihi wa sallam tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pa wá láti ẹ̀ ibi ká ṣọ́ra fún níbi ẹran léyà wa torí náà lẹ́sùn zéhùn làwòrán àlùbẹ́yìnú àwòrán ha ẹran olójú kan tọ́sán kojú kan lónìí kò tó láti pa fún léyà bẹ́ẹ̀ náà ni kò tó láti pa fún àlàáfíà bákan náà àlàáfíà ẹran èyí tó jẹ́ àrọ̀ àlùbẹ́yìn nù àrọ̀jú hàn èyí tí jẹ́ àrọ̀ rẹ̀ hàn olóòtú láti pamọ́léyà bákan náà ẹran èyí tó jẹ́ ẹran tó jẹ́ pé kò sí mùtùmùtù nínú eegun rẹ̀ ẹran tó gbẹ tí o sì mùtùmùtù nínú egun rẹ̀ kọ̀tọ́ ibi ká pa ọ̀ náà kò lè ya wọlé mẹ́rí ìwà bákan náà ẹran ti ń sàárẹ̀ àlùbẹ́yìn ní kó hàn èyí tó hàn pé ń sàárẹ̀ kò náà wọlé ya bẹ́ẹ̀ náà ni àkíkà gbogbo ẹran tó bá ti ní ọ̀kan nínú àwọn àlékún yẹn lára kò tó láti pa fún àlàkíkà tẹ́lá sì rántí nígbà tá à ń sàlàyé nípa ẹran léyà àtàlàyé pé tí ẹran tá a fẹ́ pa fún léyà tó bá jẹ́ ẹran tí wọ́n tẹ̀ lọ́dà ògbóró ọwọ́ léyà ṣùgbọ́n tá a bá lè rí ìsìn ọ̀tẹ̀ lọ́dà ńlọ́dà rẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá ti pé àpéèkọ̀ la bá fẹ́ pa tó wá ṣẹlẹ̀ yìí pé ẹran tá a rí ẹran tí wọ́n tẹ̀ lọ́dà rẹ̀ kò burú kápá fún àkíkà tó pin ìgbà tó bá ti kó náà láàrí àbí ńlágbára wa bá ká ṣùgbọ́n tá a bá rí èyí tí wọ́n tẹ̀ lọ́dà àbí agbára wa ká àti ra èyí tí wọ́n tẹ̀ lọ́dà ọ̀dà ju èyí tí wọ́n tẹ̀ lọ́dà lọ. torí ẹ sífẹ̀tù al-aqiqati sífẹ̀tù al irú àwọn àròyìn tá a ní ọgbọ́dọ̀ pé tí ààrẹ ẹran dáàpá fún iléyà iná ní àwọn àròyìn tá a rí láàrin ẹran tá pa fún àlàáfíà afáwa ni wala yuhsabu fi sab'ati al-ayyami al-yawm wọn ní sábà fẹ́ ka ọjọ́ méje èyí tó ṣe pé náà là pa àfihàn àbí ọjọ́ méje èyí tí ó mú ni màá gbé ọmọ yìí ti tó láti pa àfihàn àní ka ọjọ́ dáa bí ọmọ má àwọn ọjọ́ dáa kà tó bá ti gbé ọmọ yẹn abí mi bẹ́ẹ̀ di fẹ́jẹ̀ abí lẹ́yìn gbàtà lùfẹ́jà ni mi yọ ṣùgbọ́n ẹgbẹ́ bá ti ṣàlàyé ṣáájú lọ́dọ̀ màlìkíyà tí wọ́n bá bí ma kó tó di kó àlùfáàjà rí yọ àbí wọ́n bí ma ọmọ tá a bí kó tó di kó àlùfáàjà rí yọ á kà ọjọ́ yẹn ṣùgbọ́n ọmọ tá a bí lẹ́yìn ìgbà tí àlùfáàjà rí ti yọ á ní ọjọ́ yẹn ọmọ tá a wá bí nígbà tí àlùfáàjà rí yọ lọ́wọ́ ńkọ́ ìyapa wà láàrin àwọn màlìkíyà ṣùgbọ́n ìjọba ti fẹ́ tó wá. nínú mazhab oníke gbogbo ọmọ tí bi bá bí lásìkò tí alùpàdàrí yọ lọ́wọ́ ọmọ yìí wọn ò ní sírò ọjọ́ yẹn nínú àwọn ọjọ́ méjèèjì tí wọn sírò pọmọ eléyìí túmọ̀ sí pé ìdá àsọsáájú yẹn náà làbá àtọ́ka sílẹ̀ a ma fún ọ̀kan nínú àwọn ọjọ́ méjèèjì. lópin ìgbà tó bá ti jẹ́ pé ọmọ yẹn abi síwájú kó tó di fóònù wọ̀ ni ṣùgbọ́n tó bá ti pé lẹ́yìn ìgbà tó rùn ti wọ̀ lábá bí àní ka ọjọ́ yẹn nínú ọjọ́ méjèèjì tàbí zero lẹ́yìn rẹ̀ bàbá wa ń ṣe àlàyé fún wa ìgbà wo gan-an láàdù ẹran àkíkà ìgbà wo láàdù ń bù rẹ̀ wọ́n ní wọ́tòtùbàṣù pàwọ́tẹ̀ wọn lásìkò bóhà iná làmàdú ẹran àkíkà àsìkò bóhà oná lásìkò tó bẹ̀rẹ̀ látìgbà tóòrùn bá ti yọ tóòrùn bá ti yọ lọ́wọ́ ànàrò sọ́dà bí ọkọ̀ síbi tó ti kọ́kọ́ yọ ìgbà náà lásìkò ọ̀bọ̀hà wọn nígbà náà làmàdú ẹran àkíkà wa. eléyìí wọ́n fi jọ ẹran léyà torí ẹran léyà ẹ̀yìn ìgbà tí òòrùn bá ti yọ tọ́ba gbéra sókè tọ́nà lórí ọkọ̀ ìgbà náà láàdù ẹran léyà ìyẹn lẹ́yìn bàtà bá kí sọ̀dọ̀tì làyè bẹ́ẹ̀ náà ni wọ́n pa àmọ́ ẹsẹ̀ tọ́ba yẹ pé ẹran eléyìí tó túmọ̀ sí pé kọ̀tọ́ kí wọ́n dúngbò ẹran àkíkọ̀ lálẹ́ tẹ́ ẹ bá gbàgbé bàbá ti sàlàyé tẹ́lẹ̀ náà wípé wọ́n gbọ́dọ̀ dún ẹran ẹran léyà ní alẹ́ a ti sọ ń bẹ̀ yẹn pé kò sí tó burú tó máa dùn lálẹ́ èyí tó tún túmọ̀ sí wípé tí wọ́n bá fi lè dúngbò ẹran àkíkọ̀ lẹ́yìn ìgbà tá a fẹ́ darí fi yọ kótó di kóòrùn yọ ó gbéra sókè. ọ̀nà ròbí ọ̀pọ̀ ajẹ́pẹ́ ẹran tá a dún mú yìí kò jẹ́ àkíkọ̀ torí rẹ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó rò ti yọ tó gbéra sókè tọ́nà ìgbà náà la tó láti dúmbò rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé ẹran àkíkọ̀ lọ́dọ̀ nípa àkókò tá a máa rẹ̀ ọjọ́ lọ́dọ̀ àwọn tó pọ̀ jù nínú wọn wọ́n ní tẹ́ bá dúró ẹran kó tó di fóònù yọ ògbé rọ́ọ̀kì e náà wọ́n ní ẹran tẹ́ bá dúró gbà kìí ṣe àkíkà. wọ́sọ̀hí onáà ní sápá mi nínú wọn tún sọ fífẹ́ ẹran àkíkà yìí nítorí pé ẹran àkíkà tá a bá fi jọ. ẹran hajj nípa àkókò tá a máa dúnbù rẹ̀ ọ̀dà ọ̀tẹ̀wọ̀n dùkà fi wé ẹran aléyà lọ nítorí pé ẹran àkíkọ̀ kò ní í ṣe pẹ̀lú òrùn kan ṣùgbọ́n ẹran aléyà ó ní í ṣe káwá fi wé ẹran tá à ń pa tí ò ní òun ló da wá fi òun ló da fi wé ẹran tó ti pa nípa àfi lẹ́yìn gbàtà bá kírun lọ sì ti mà ìgbà ẹran kan wà tá a máa ń pa láti fi ṣèjọsìn fọlọ ẹran tá a máa fi ṣe ìdánilọ́rẹ fún kàába ẹran yẹn ni wọ́n pè ní kíni kò sí ní dúró de pé tí wọ́n ti kírun yìí dì àbí wọ́n ti kírun yìí nítorí pé alálàájì kì í kírun yìí torí ẹ̀ òun ọ̀pọ̀ ẹran yẹn ní kíá tàlùfájà rẹ̀ bá ti yọ kò sí tọ́ka pẹ̀lú tí wọ́n ti kí yìí àbí wọ́n ti kí yìí bẹ́ẹ̀ náà ló yẹ kí ẹran àkíkọ̀ jẹ ilé tuntun mọ̀ sí pé tẹ́ bá pọ̀ àkíkọ̀ níjọ́ keje yẹn lẹ́yìn ìgbà tàlùfájà rẹ̀ ti yọ kóòrùn tó yọ tó mú àbí òmù òmù eléyìí lè tọ́dọ̀gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa àkókò wo ni a máa du àlàáfíà báwa sọ ètò dáadù nígbà tí a bá fẹ́ du àkíkà wa òun náà ní kó jẹ́ pé ẹni tí ọlọ́ọ̀ta lọ́rẹ̀ pẹ̀lú ọmọ bàbá ọmọ náà ní kọ́ ẹ kó tún nǹkan bàbá ọmọ tó rẹ̀ ràn olóyè kó tu nǹkan rẹ̀ gbèsè kó fẹ́ nìkan kó fẹ́ nìkan bá dùn wọ́n ló dùn bisimilẹ wàlláhu akibọ wàá ti sàfihàn pé wọ́n lọ eléyìí jẹ́ àkíkọ ọmọ mi tí mo sọ báyìí bisimilẹ wàlláhu akibọ wọ́n lọ eléyìí jẹ́ àkíkọ ọmọ mi tí mo sọ báyìí tẹ́lẹ̀ yẹn wọ́n ló ṣe yẹtẹgbẹ́ nìkan lọ́wọ́ á ńkọlọ́bọ sí tọ́ba bẹ̀yàn sí nítorí ìdíwọ́ àbí torí wò lè dẹ́ran pa àǹbẹ̀lọ́ ńkọ́ máa burú. wọ́n ní wọlé yóò mẹ́sù sọ́bí yóò bìṣẹ́yìn mìndẹ́mìhà a gbọ́dọ̀ fi nǹkan kan nínú ẹ̀jẹ̀ ẹran tá a pa nítorí pa bí máa yàn fi pa ọmọ lára o eléyìí ìkọ̀fúnni ni nípa àti serú táwọn èèyàn máa ń ṣe láyé ojú dúdú síwájú kí Islam tó dé sábà bímọ ẹ̀jẹ̀ ẹran tí wọ́n pa nítorí ọmọ àwọn náà máa ń pẹran nítorí pé àwọn náà bímọ torí ẹ̀kọ́ ìyàwó alẹ́nu tí kébèrè náà bá pẹran lónìí nítorí kó bímọ torí kí islam ó tó dé àwọn kèfèrí náà wọ́n máa pẹ ẹran torí káwọn náà bí ma so tí kèfèrí bá sì pẹ ẹran nítorí kó ń bí ma kò lè kò lè rí mú alákọọlẹ nù wí kátó wà lọ́wọ́ rẹ̀ tí wọ́n ní káwọn pẹ ẹran bo káwọn bá bí ma torí kíni torí di eléyìí láyé jàhílíyà táwọn bá bí ma ẹran tí wọ́n pa wọ́n wà mú nínú ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n mú nínú ẹ̀jẹ̀ ẹran tí wọ́n pa wọn wọ́n gbọ́n gbọ́n rẹ ọmọ lára wọ́n gbọ́n rẹ lára kí ló dé tẹbi ṣe báyìí ẹ̀yin ọgbọ́n wọ́n ní ah, kò yé yín ni o àwọn ń ṣe bẹ́ẹ̀ nítorí kọ́mọ yóò lè bá a yá kín kó lè bá a já kín tó gbójúgbóyà kó sì lè bá a jọ ọmọ tó ṣe pé hàn ah, yọ pàṣẹkì sáwọn ọ̀dá la àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ láti kékeré wọ́n ti fẹ̀jẹ̀ pa la kọ́mọ lè bá àjẹ́ pààyàn pààyàn kíkó fojú àwọn ọ̀tá àwọn rímà kọjá ni tí wọ́n máa pa ọ̀tá wọ́n ní tùmánú táwọn fi ń fi ẹ̀jẹ̀ pala ẹ̀sìn wa Islam ọkọ̀ fún wa láti ṣe bẹ́ẹ̀ yẹn kọ́lá bí o bá tẹ̀ sí kankan bẹ́ẹ̀ tó pé ìṣesí àwọn kèfèrí ni ó tó yàtọ̀ sí eléyìí ẹ̀jẹ̀ ti á jẹ́ láti máa fi para ẹ̀yin ti mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run ẹ̀jẹ̀ tó kéré ni kì í ṣẹ̀gbin ẹ̀jẹ̀ tó bá ti pọ̀ ńkọ́ ni nínú ṣẹ̀ríà báwo láti wá kó ẹ̀jẹ̀ dàbí máa pọ̀ ọmọ lára èyí ó dàbí basilé ó dàbí bébí lójà táwọn àdàlú ọmọ lára táwọn afẹ̀jẹ̀ fi rọmọ ọlọ́mọ lára kọ̀tọ́ nínú òfin ṣẹ̀ríà lẹ́yìn eléyìí àlàyé ń bọ̀ nípa pé ọ̀dà ṣe bá ní ká má bẹ̀jẹ̀ pala kí láwọn àmà fi pọ̀ mọ́lá kí láwọn àmà fi pọ̀ mọ́lá àlàyé ń bọ̀ nípa rẹ̀ tiwọ́ ẹ̀ mọ̀ pé lónìí ọ̀pọ̀lọpọ̀ lè má bùkátà àlàyé irú eléyìí àwọn bébí kíá bébí kíá ló kúnlẹ̀ wọn ọ̀kan lotion ọ̀kan oil ọ̀kan cream lóríṣiríṣi fún ọ̀fun máa pọ̀ mọ́lá ẹ má bẹ̀jẹ̀ pọ̀ mọ́lá ra wọn àbáni wọ́yú ọ̀kẹ́lómìnà báwo láti sẹ́ran àfihàn wọn láti dẹnu ẹ̀ á jẹ nínú ẹran àfihàn wa. ìyẹn ni wípé ẹ̀yin tọ́lọ̀ wọn bá fi ọmọ fi ta lọ́rẹ̀ tẹ̀sí mọ́wó tẹ̀sí rẹ̀ran àfihàn ọlọ́wọ́n bá gbà pé kẹ́sì kìnìún kẹ́ ẹ jẹ nínú rẹ̀ yóò á ti pé ẹ fi ẹran fún gbogbo èèyàn èèyàn á ní rí kankan dùgbẹ́ inú ẹran lọ rárá ẹ nínú ẹ̀. bákan náà ẹran yẹn tí wọ́n lẹ́jẹ̀ nínú rẹ̀ àbá ni wọ́yẹ̀tọ̀ sọ́dọ̀kù mìíràn àbí wà yòòtà sọ́dàkùmínà áàmù nínú rẹ̀ àtúntìtì sàrà débi pé wọ́n ní àkíkọ̀ kò ní jẹ́ àkíkọ̀ lókè ìgbà tá a bá mú nǹkan kan nù rẹ̀ títí sàrà pẹ́ẹ́rán tá a pa nítorí pa bímọ kò ní jẹ́ ẹran tá a pa fúnpa bímọ láì kò mú nǹkan kan nínú rẹ̀ títí sàrà ìdí ni pé ẹran tá a pa láti fi ṣẹ̀sìn ni kó lè bá àwọn anìtumọ̀ apá àfisẹ̀ àfi ká mú nǹkan kan nù rẹ̀ ká fi ṣe sàrà ìta wọn fẹ́ fi ṣe sàrà yẹn ó sì ṣe kọ́jọ́ pé ntutù rẹ̀ náà la fi ṣe sàrà ó sì ṣe é ṣe pé a ṣe á dín ẹ̀yìn ìgbà náà la fi ṣe wá fi ṣe sàrà gbogbo ìta bá sá ti mẹ́ kásá fi ṣe sàrà nù ẹ̀ lọ́dọ̀ apá kan nínú àwọn kòkòrò gẹ́gẹ́ bí Imam Ahmed àwọn sọ yìí pé àwọn ń fẹ́ ike tí wọn bá ti ẹran tó fẹ́ fi ti sàrà nínú ẹran àkíkà kí wọ́n dín wọ́n dín dáa wọ́n á da oyin sí i ẹran ti dùn fúnra rẹ̀ wọ́n tún doyin sí i wọ́n nígbà náà nìkan ẹ̀sọ́ agbètọ́rọ̀ nítorí àti ṣàfihàn pé tọ́ da lọ́sẹ̀lẹ̀ sí wa nítorí ti da làwa náà gún yàn abẹ́rẹ́ nǹkan mẹ́rin yàtọ̀ sí kọ́ wa bọ ẹran lẹ́bọ̀ wọ̀wọ̀ ó jiná kò jiná ẹ̀ta ti lọ gbé fún wa ọ̀dà abẹ́ o wọ́n ní kẹ́ ẹ ṣe kọ́ dáa kẹ́ wàá lọ bọ àwọn èèyàn ẹ wá ṣàkíyèsí o ẹran tí wọ́n ní kẹ́ ẹ bùn èèyàn kẹ́ ẹ fi ṣe sàárà ìtumọ̀ rẹ̀ ní kẹ́ ẹran gángan ló gbé lọ́lọ́gbọ́n ẹni tó fẹ́ bùn bẹ́ẹ̀ àbí ká gé ìtàn sọ́nà méjì káfíńyàn méjì ní dájúdájú kátó gbé apá kámúyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tútù àbí ká sí bẹ́ẹ̀ ká wá ká lọ bùnyàn yálẹ̀ ní tá a bùn ọjọ́ alábàágbé wa ni àbọ̀jẹ́ mọ̀lẹ́bí wa àbótiẹ̀ jẹ́ni tó dínà eléyìí ní túmọ̀ sí pa àti kìnnì àfìsè sàrà. ẹ̀yin sì mà tí wọ́n bá ń sọ̀rọ̀ sàrà nù sẹ̀ríà sàrà kì í sàrà àyàfi kọjá a fún ní bùkátà lẹ́ni tá a fún ọ̀bá ní bùkátà nínú kọjá bùn àbí kọ́ sì a ti sàrà síbi tí ọ̀tọ̀ ti tí wọ́n bá bùn yẹn lẹ́bùn kò túmọ̀ sí pé yẹn ní bùkátà àmọ́ tí bá bùn yẹn sàrà ó túmọ̀ sí èèyàn ní bùkátà ìyẹn ní kékeré fún ẹni tó ní bùkátà ẹni tó máa fẹ́ ṣe sàárà pẹ̀lú ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ ibi tẹ́ bá ti bímọ tẹ́ bá ti pẹ́ran yẹn ẹ lè gé àwọn iṣẹ́ fẹ́ fi ṣe sàárà kẹfì ránṣẹ́ táwọn tó ní bùkátà nínú àwọn alábàágbé yín kẹfì ránṣẹ́ táwọn tó ní bùkátà nínú àwọn yín kẹfì ránṣẹ́ sẹ́ni tó ní bùkátà nínú ẹtí sálábàágbé tètè ṣe mẹ̀lẹ́bí yín òtítọ́ burú mẹ́rin. ǹjẹ́ tá a wá lè ṣe ẹran yìí báyìí ká sì ká tún dáná sí ká pe àwọn èèyàn láti wá jẹun àbá ni wala yusna'u biha ta'aman wa yad'u ilayhi 'ala al-mashhur wọ́n lè dọ́gba ẹdúmọ̀ lọ́dọ̀ malikiya oníkẹ́ gbọ́dọ̀ mú ẹran àkíkọ̀ tẹ́ ẹ pa pé ẹbí mama láti fi ẹ gbọ́dọ̀ mẹran kẹ wá sí oúnjẹ pẹ̀lú ẹ kẹ wá pa àwọn èèyàn láti wá jẹun eléyìí lọgba yìí lọgba dúmọjù lọ́dọ̀ àmàlìkíyà mọlòkó yé wa ó túmọ̀ sí pé ẹni tó bí ma tó ti pàgò méjì torí kó bí ọkùnrin ẹran àgò méjì yìí ló fi ti sàrà nù ẹ yóò sì jẹ yọjọ yòókù síkè náà yìí ṣe pé yọ wà á mú àgbo yóò fẹ ẹ ẹ àgbo kan àbọ ìbánibọ wà àgbo kan àbọ síbí báyìí tó àbọ ẹ ẹ fi ti sàrà nú ẹ ẹ mú nú ẹ fún yọlọmọ àgbo kan àbọ ńkọ ńlá fẹ fi ruka ẹ ruka rẹ ti gẹ́gẹ́ báwọn yẹn ti máa ń ṣe ní ìsìn tí wọ́n bá tún wá mú yẹn ti wá pàgò méjì nù o tọ tọ́lá tí wọ́n á mú àgùntàn apá yẹn wọ́n á wọ́n á ẹran tó wà ń bẹ òtó nǹkan wọ́n ti lọ rà arú màálù orí màálù ahọ́n màálù ẹlòmíràn ti ẹ̀kọ́ àmàálù. ntí màlìkì à ń sọ fún wa bí ètò kí wọ́n ní oúnjẹ tẹ́ ẹ sì tẹ́ pé àwọn èèyàn ètò ni wọ́n mẹ́nu bà ní ìsìn wọ́n sọ pé àdáda lẹ̀ lóúnjẹ tó ti tó pé yàn o àmọ́ táwọn sọ ní pé ẹran tá a pa nítorí pa bímọ nàdí kàtù ló kọ rẹ̀ ẹran tá a pa láti fi sẹ̀sìn ni ẹ̀yin ìyẹn wá jẹun nítorí pa bímọ àádẹ́tún lélẹ́yìn àtàní wọ́n ní kómi gbígbóná kọ́mọ́bà wà á mọ́ tútù ẹ̀rin ìtẹ́ ẹ̀pa láti fi sẹ̀sìn ẹ̀ mẹ́jọ jẹ́ kó lẹ́fì sáàbù àwọn ìtẹ́ ẹ̀pẹ́ láti wá jẹun ètò túmọ̀ sí pé tẹ̀ ń bá ń bùkátà oúnjẹ fi máa ti kéde òkèlè ẹ̀ẹ̀rẹ̀ ẹran míì yàtọ̀ sí ẹran àkíkà lọ́rùkọ́ yé wa ètò máa lè kí à ń sọ̀rọ̀ àwọn ọ̀gbà pé ẹran tẹ́ pa wọn iná ní tó fi máa ṣe àlejò kẹ́ máa fi dáná oúnjẹ fáwọn èèyàn. bẹ́ẹ̀ ni wọ́n sọ nínú àwọn tíra màlìkì yẹn alimam ibn qayyim al-juziyya rahimahullah nínú tírà wọn tuhfatu al-mawlud àbí mawlud bi ahkam al-mawlud ìgbà tí wọn dórí ọ̀rọ̀ yìí kí sáà lè ṣe oúnjẹ nítorí pa bímọ káwọn èèyàn wá jẹ torí pé ǹjẹ́ ń wò bí eré ń lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyapa ọwà ń bẹ kó bí mo pa àwọn èèyàn pé kí wọn wá jẹun ìyapa wà ń bẹ lọ́dọ̀ pọ̀lọpọ̀ ó ń bẹ nínú àwọn èèyàn ẹni tó gbàgbọ́ pé kápẹ́yàn láti wá jẹun láti bá ní yọ pípa bímọ kápẹ́yàn bẹ́ẹ̀ kò sí tó burú mbẹ àti pé pàpà kan ẹni tí wọ́n bá pè tó bá kọ̀ láti wá ó ti ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ ọ̀rọ̀ oríṣi kìíní nù ọ̀rọ̀ oríṣi kejì sì ti sọ pé rárá yẹsẹ súnà ẹnìkan ti wàlímà ká pàpè jẹ nítorí nǹkan kan tó bá ti yàtọ̀ sígbéyàwó gbogbo nǹkan sábà torí rẹ̀ pa àwọn èèyàn pé wá jẹun yàtọ̀ sígbéyàwó wọ́n ní kèsè súnà. sọ eléyìí ìyapa yẹn wà láàrin àwọn olùmọ̀. Al-Imam Ibn Qayyim rahimahullah nínú tírà àwọn tá a sọ yẹn àwọn sọ yìí gbogbo olùmọ̀ pé ká oúnjẹ torí ma kọ́pọ̀ àwọn èèyàn wá jẹ àyàfi ìmáàmù Malik rahimahullah àwọn wò pé màkúrò ní ní iná ń àwọn wò pé ni débi pé apá kan nínú àwọn olùmọ̀àgbà nínú ṣẹ̀ríà ǹgbà tí nínú àwọn ẹ̀rí sámú wa lórí pé kòkòrò ọ̀takùtúnà kápẹ́yìn wa jẹun torí pé abímá wọ́n ní ṣe bí ìyàwó tá a fẹ́ ọ̀nà ni láti fi débi ipá abímá wọ́n ní sọ tá a bá ṣe wàlímà nítorí wàsílà ṣé káwá ṣe wàlímà nítorí gáyà ṣé yóò wá burú a ṣe wàlímà nítorí ọ̀nà tá a fẹ́ tọ̀ lọ sí ibi tá a ń lọ ǹjẹ́ tá a bá wá rí tá a ń wá wọn ṣé tá a bá ti ṣe wàlímà tó burú tẹ́lẹ̀ jẹ́ ọ̀rọ̀ ọ̀kan nínú àwọn olùkọ́ lẹ́kìn tẹ́ wo ọ̀rọ̀ Imam Malik rahimahullah kò túmọ̀ sí pé ìmáàmù Málik ọ̀tà kó pété ẹ bá bí ma kẹ́ ẹ pa àwọn èèyàn kó wá jẹun kò túmọ̀ sí kọ́ tako ṣùgbọ́n táwọn tako ni pé kọ́jẹ́pẹ́ ẹran tẹ́ ẹ pa fún àfikọ́ náà lẹ́ lò láti fi kún oúnjẹ tẹ́ gbé fáwọn èèyàn torí ẹni alimami al-Baji nínú tírà àwọn al-Muntaqa sharh àwọn wá sí àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ mbẹ o pé ìmáàmù Malik rahimahullah ìgbà tí wọn kórìíra ike ká lu ẹran àpékọ láti fi kún oúnjẹ tá a gbé fáwọn èèyàn tá a pè ìmáàmù Malik kórìíra bẹ́ẹ̀ nítorí pé ẹran apá ṣùgbọ́n tí ìmáàmù Malik máa ń ṣe ń tiwọn ni pé táwọn bá bí ma yàtọ̀ sí ẹran àpékọ wọn máa pẹ ẹran míì lọ́tọ̀ òun ni wọ́n máa fi kóúnjẹ fáwọn èèyàn tí wọ́n bá pè yìí ṣe ẹran ti àkíkọ̀ tẹ̀lé pé ọlọ́wọ́ bọ̀ ọ́ láti rí nù ìyàtọ̀ sí ẹran àkíkọ̀ wa tún pa ẹran míì láti fún àwọn èèyàn ló ń jẹjẹ eléyìí jẹ́ ọ̀rọ̀ ìmáàmù Malik rahimahullah ta'ala bó tilẹ̀ jẹ́ pé láti pilẹ̀ kó o pè láti wá jẹun torí kó o bí ma nàmbà bẹ́ẹ̀ nìkejì nàmbà tó láti tó bá ti lágbára rẹ gbàbí sẹ rẹ lọ sí wàhálà ọlọ́pàá bọ ọwọ́ ọmọ rẹ ìwà ti kọ àti torí pé òbí ma ọ alọ ẹsẹ ti o bá o ọ̀rọ̀ tá à ń sọ ní ìdíje ẹsẹ ti o bá ọ̀rọ̀ ti tẹ̀lé àlàwà ń sọ ní ìdí nǹkan ma inú rẹ sì dùn torí tọ́lọ̀ ń ṣe fún ọ lágbájá tàmẹ̀dòdó làlàkàtẹ́gbè ẹ wá jẹun àwọn tí wọ́n pè nù ẹni tí wọ́n ò pè tí wọ́n bá kọ́ jáde sí tó burú bẹ́ẹ̀ nù sẹ̀ríà pétojúbọlé ẹran lé kíní kan ọ̀tọ̀ nù sẹ̀ríà mọ́gbọ́mọ́yà olùfọ́n agbádùn kan wọ́n gbé pánpán kòǹgìrì wọ́n gbé kaná ọwọ́ àyà ikú ọlọ́run ọ̀bọ̀ mọ́jà àárọ̀ tó ní kò bẹ́ẹ̀ tòun lẹ́yìn ezeru ò bá là ń sọ so ẹni tó máa pè lẹ́yìn náà tí ti sàkálù fún bẹ́ẹ̀ kéèyàn lọ dáwọ́ lé sagbara rẹ̀ ká kò sí mbẹ nítorí lágbára àwọn tí o ti fẹ́ràn ló pè ẹsìn máa pété fẹ́ bá ń bẹ wọn bá da gàrí sómi kó fi kúlíkúlí kún ìgbé torí pa bí màlá ṣe ń délé yìí ọlọ́wọ́ wò ọlọ́wọ́ dà sí tìdùnnú tìdùnnú kálukú fi jẹ́ tí wọ́n tún ká àwọn ibi tí o ti ti fẹ́ tí wọ́n bá pété wọn fi tàkálẹ̀ tí wọ́n á gé pàmò àti lọ wọ́n fi sọ̀rọ̀ pàmò tí a jẹ èwo lẹ́yìn rí lórí sí pàmò náà ní ẹ̀yin kọ́ pàmò náà ní ẹ̀yin kọ́ pàmò. kálukú wọn bá kẹ kẹyẹ serú kòmọdé pàmò tí ó ní la wà fẹ o subhanallah. àṣírí alùjúdù mi nà lùmọ̀ ojú o níta bá ní la fi tọrẹ. torí ti ẹni tí ó ń tọ́ ọmọ tó fẹ́ràn rẹ tí wọ́n náà fẹ́ràn ó pè é pé kọ́ wa. torí kò sí sàkálù àwọn ọ̀rẹ́ ìyàwó rẹ̀ àtẹjọ fẹ́ràn ara wọn dénú èyí sàn tó wá kí ni ọwọ́ kí ni ọwọ́ bí ọmọ pààrọ̀ báàgì ọmọ pààrọ̀ bàtà ni gèlè wo ni ó gbé sí ẹwọn kọ àwọn olófófó òfófó wọn wá sí wọn lè máa kọ ọmọ aláìlásọ méjì lọ́dà ń jẹ́ òkú mi rẹ̀ kẹ́kọ̀ọ́ pààrọ̀ aṣọ ìdí wọn bá wa nù. àbáwọn tó ikú àwọn wá tètè kí wọ́n fẹ́ mú ọkà wọ́n fẹ́ fi eré ògiri fún yín kí lè wọ́n ti dá a báyìí ó sì mọ́kà àti ọbẹ̀ gbẹ̀gì wọ́n fi rẹ ògiri fún kékeré tí wọ́n náà dọ̀tí díẹ̀ tó inú ni bí ni tó àwọn tó fẹ́ràn táwọn náà fẹ́ràn rẹ ọ á pè wọ́n yàtọ̀ sí táwọn máa ń ṣe táwọn jẹ gbèsè ìlúbọ́ wọ́n lọ jẹ gbèsè pálí ẹja wọ́n jẹ gbèsè ewé ewé ata wọ́n mọ̀ á lé wọn ká torí pé bísínẹ́sì làwọn fi ń ṣe pẹ̀lú ẹni pé inṣàlọ́ gbogbo owó nǹkan àwọn pa lọ́la tó inṣàlọ́ ọlọ́ni kókó tó so twenty five thousand ńlọjà dáàgbà apá two thousand five wá ọba ten yẹn <laughs> yóò bá di pé ìjọ kejì báyìí wọ́n mọ̀ wá wá wálé ìyá alágbádá ńkọ́ bàbá alágbádá ńkọ́ wọ́n mọ̀ ti jíjáde jíjáde lọ́bù tó olóòtú máa ti nu bàbá lọ ẹsọ fún ẹsọ fún owó ìlú bọ́tọ̀ gbà àbí òye àwọn náà ń bẹnu ẹsọ jẹ o ẹ tó subhanallah kẹsẹ ru eléyẹn tó ọba tí wàá ti eléyẹn lọ́dọ̀ Yorùbá wọn máa la ahùn ní ọ ahùn ní ọ níjọ ẹyẹ okóólé tó dáwọn kà fún ní fẹfẹ lárí sí gbogbo dágbára wọn ọ̀ka fún ọ lọ dáwọ́lé wọ́n máa tètè kò sírú àwọn oní oṣù máa sáká lọ́la àtọ̀túnla sọ eléyìí ẹ̀kọ́. alimami ibn abdulbar rahimahullah nínú tírà àwọn atẹ́mìhì wọ́n gba àdìsí kan wá nígbà tí wọ́n ń nípa kápẹ́ èèyàn wá jẹun torí pa bímà kìí túláàsì o kìí túláàsì o lówó tó fi lè gbẹ́ni kankan pàbí sẹ́rẹ̀ lọ sí wàhálà ọlọ́wọ́ bọ̀ wúmọ́ rẹ̀ tọ́ wọ́n wá mú àdìsí kan wá látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n lé ànábì sallallahu alaihi wa sallam sọ yìí pé idha du'itum ila al-walimati fa'ajibu qalu al-'ursu ya Rasulullah qala al wa ghayruhu tí wọ́n bá pè wá síbi oúnjẹ àpèjẹ ẹ̀dáhùn àwọn sábẹ́ wa nìyẹn anabi sọlá àtúnà tó ń jẹ tí wọ́n ṣe nítorí ìgbéyàwó àbí wo anabi ní ẹ̀dá ṣe nítorí ìgbéyàwó àbí nǹkan míì nǹkan míì gbogbo tí ọ̀tà kò sẹ̀rí àwọ̀ mi yàtọ̀ sí ìtọ́ta kò sẹ̀rí à torí ẹni bíi abdulbar ló ṣe ń ṣàfihàn bẹ́ẹ̀ yẹn pé sábà péyàn kéèyàn wá jẹun nítorí kí wọ́n ti oúnjẹ pàwọn bímọ téèyàn bá dáhùn gẹ́gẹ́ bí àdéhùn mi ti ṣe tọ́ka sí ìyẹn ti ànábì sallallahu alaihi wa sallam lókùn ìgbà tó bá ṣe é pín kìí ṣe aburú tá a mọ̀ pé yọ ṣẹlẹ̀ ńbẹ̀ tá a ní lè kọ̀ ló mú àmọ́ lọ bí ká ti mọ̀ pé tá a bá lọ ọbẹ̀ ọkùnrin ọmọ ló pọ̀ mọ́bìnrin àwọn òsì ní lè kọ̀ fún ọkùnrin ọgbọ́ fún ọgbà kìí sì ṣe pé a mọ̀ pé tá a bá lọ ọbẹ̀ wọ́n mọ̀ lùlù wọ́n mọ̀ wọ́n mọ kọlu ra wọn ọkùnrin àtòbín ẹ̀yin òsì nílé kọ fún wọn tó tó bá gbé lẹ́yìn tó ẹ bá lọ kó sinjó burú mbẹ kí ti pé tí ẹ mọ pé tẹ bá lọ bẹ wọ́n mọ ya fọ́tò wọ́n mọ ṣe gbogbo ẹ nílé kọ fún wọn kó wọn gbọ́ tó bá gbé ẹ mọ pé lẹ́yìn ọsẹ lẹmẹ má lọ ẹsẹ lọ bákan ẹ sì mọ ikpe pípé tí wọ́n pè yín o àwọn olówó jàǹkàjàǹkà bíi tiyín nìkan ni wọ́n pè yàtọ̀ sí àwọn ẹrú Ọlọ́run yòókù ẹ̀sẹ̀ bá ti mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ dáhùn àmọ́ tẹ́ bá ti mọ̀ pé wọ́n sà yín lẹ́sà ni ẹ̀yin olówó nìkan wọ́n pè yàtọ̀ sáwọn aláìní má lọ bẹ̀. tí o bá ti pín sẹ́yìn pé ìgbà tí wọ́n pè ọ́ ẹnìkan ti pè ọ́ sáájú tiwọn lọ́jọ́ kan náà lákòókò kan náà ẹni tó kọ́kọ́ pè ọ́ lọ dáhùn lópin ìgbà tí o bá sí nǹkan kan tó lè mú ọ má lọ síbi ta lákòókò tẹ́lẹ̀ ìjẹ́ lóṣìṣẹ́ jẹ́ mẹ́ọ̀ tán bàbá wa ni wàtúkùsọ̀rọ̀ ìlọ́ọ̀mù ha ó sì dá ikú ẹran àkíkọ yẹn ọ̀dà kíkà pọ̀ igun rẹ̀ yàtọ̀ sí ní tọ́jú ìgbàgbọ́ àwọn èèyàn láyé jàdìríyà àwọn ìbọ̀ igun ẹran àkíkọ bó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn kòkòrò gẹ́gẹ́ bí àwọn hànábìlà àwọn sọ pé ń dọ́dá ni pé ká gé lóríkè lóríkè ká má pọ̀ ká má pọ̀ egun rẹ̀ tẹ̀yẹ́ múlẹ̀ wọ́n fi ràn kan dáadáa kíkọ́ kọ́lọ́ mẹ́tì egun ọmọ ọ̀fọ́ láéláé tó egun ẹran lélẹ́yìn ni àbí egun ọmọ abẹ́rẹ́ nǹkan mẹ́wọ̀ àwọn sọ pé kẹ́ ẹ má fi bí àdá pé ká o ká o ká máa ká ah, ah. wọ́n ní ẹ má ṣe bẹ́ẹ̀ nítorí àfihàn kan kí nǹkan kan má egun ọmọ láéláé tán kò burú sábà fún egun rẹ̀ òtún tó burú mbẹ torí pé kìí ṣe egun ọmọ là wà ń fọ́ egun ẹran là ń fọ́ ètò túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá jẹ ẹran pé egun lọ́dọ̀ àwọn sẹ́ni pé ẹ má fi egun rẹ̀ mùtùmùtùnú rẹ̀ bẹ́ẹ̀ bá ti rí fa ẹ má fi yín fọ́ ọ̀nà tó ṣùgbọ́n kò sí tó burú ṣe yín fọ́ fa mùtùmùtùnú rẹ̀ ẹ fàdá fọ́ ẹran lélẹ́yìn èso ọmọdé bíi. wọ́n wá ní wà ìlúxulikọ شعر المولود وتصدق بزنته من ذهب أو فضة فذلك مستحب tá a bá gé orí ọmọ tá a bí yálà ọkùnrin ni àbóbìnrin kò sí ìyàtọ̀ láàrin méjèèjì àwọn èèyàn máa béèrè pé àti abóbìnrin làwọn bí táwọn fárun rẹ̀ gbogbo wọn kò sí ìyàtọ̀ ẹ fa irun orí ọmọ tẹ bí níjọ́ keje kò bá àjọkùn kò bá àjọkùn ṣùgbọ́n ẹ dìímọ̀ obìnrin tọ́ba yẹ ní fífá orí rẹ̀ níjọ́ keje tẹ bí wọn ẹ gbọ́dọ̀ tó fọ́ karùn-ún rẹ̀ láéláé pé ẹ fẹ́ fà ọ́ àbẹ̀fẹ́ gẹ̀ òfin ṣẹ̀rí àtẹlẹ́wọ̀ torí ká fá irun orí obìnrin tí èsì ọmọ kólóró tá a tẹ̀tẹ̀ bí lọ́jọ́ keje tá a bí tọ́mọ bá ti dàgbà jù bá ń lọ ìfinisẹ̀sìn ni tẹ̀rí àti tẹ̀lé wọ̀ ká fi hàn sẹ̀sìn. àbáwọn agẹrun orí rẹ̀ agẹmẹ́lẹ̀ pẹ́kútú obìnrin bìnrin ọ̀ wá sórí lórí bọ̀m̀bọ́ì ilé yọ̀tún Islam ọ̀gbà bẹ́ẹ̀ torí de eléyìí báyìí àmọ́ gbàtà ẹsẹ̀ bímọ àtọkùnrin àtobìnrin níjọ́ kejì ń kọ́ ẹ fàrùn orí wọn. irun yẹn ẹ wàá wọn wò ntòwú orí rẹ̀ ní wúrà tàbí fàdákà ẹ fi sì sàrà gẹ́gẹ́ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ ti sọ fún Fatima radiyallahu anha tí wọ́n ṣe nípa àrùn orí ọmọ wọn kan Hasan tàbí Hussein tẹ́lẹ̀ ìsìn àwa pé bàtà bá bá àrùn orí ọmọ àwòwò ṣe wúwo ẹ wúwo náà ni yóò wúwo ńgbà yẹn wúwo wo tí bá gbé sórí scale Allahu alam tí yóò tó gíráàmù kankan sọdájú so under gram kan ni ọ wà. So, tó nítorí wọn á wú obì rẹ̀ ní gold tàbí silver ẹbí ti sàrà eléyìí jẹ bẹ́ẹ̀ ti ṣe irun orí ọmọ wọn bí ìmáàmù Malik léèrè nínú tírà ibnu abi zayd rahimahullah kitabul jami'. wọ́n bí Imam Malik léèrè ń bẹ̀ yẹn gbé ṣé òfurú pé tá a bá bí ma níjọ́ kejì tá à ń fáríw náà kásìkò máa bá a dábẹ́ àlàyé rẹ̀ ń bọ̀ nítorí pé jọ́ kejì náà là á fárí ṣé a sì tún lè bá a dábẹ́ níjọ́ kejì náà abẹ lókè abẹ nsàlẹ̀ Imam Malik wọn ọ̀fẹ́ àwọn ọ̀fẹ́jọ́ kejì o kò yá jù á sábà parí níjọ́ kejì káwá kíyèsí bí o tó bá dé pé ìyá ọmọ ọba ní farabalẹ̀ ó sì láyà débi kó lè bọ́ ọmọ parí nítorí kó ọmọ orí fá ńlọ dáa ṣùgbọ́n pẹ̀lú gbogbo ń dáàtọ̀ ọláyà onífàyà onífarabalẹ̀ ó sì mórí bá kọ́mẹ́jọ pé ọkàn lọ fún orí ọmọ tẹ́tí ọwọ́ á máa dà àmọ́ wọ bàbá ọmọ tó bá yẹ kó wọn náà bá mórí bá ó sì tún dà kọ́kọ́ mẹ́jẹ bàbá jábùjábù tí ọkàn lọ fún orí ọmọ kalẹ̀ jọ́kèjì ẹni pípọ̀ dá bẹ́ẹ̀ bá ti máa fa ẹ̀wẹ̀ ìjọba ń fa amẹ́ẹ̀dì mú o lábẹ́ òfin ṣẹ̀rí àwa o wọ́n fárun wọ́n gé kaná sunna anabi sallallahu alaihi wasallam fi hàn sí ká ẹ̀rí malẹ̀ ìrùntẹ̀ fa kaná tẹ̀ gé ẹ̀rí malẹ̀ àwọn èèyàn yìí wọ́n bá dé yàn rí wọ́n bá dé yàn kú sunna ní ká ẹ̀rí malẹ̀ ẹ̀yin sì mọ̀ pé láwọn àwùjọ kan ìròrí rẹ̀ wọ́n ń wá ká ìkànnà rẹ̀ náà wọ́n ń wá ká wọ́n ti dìpúlọ̀ àwọn èèyàn kó tẹ́ ẹ bá ti rírun rẹ̀ mú wa ẹ̀rẹ́pẹ̀tẹ̀ rí adakọ̀ ó ní kó o ṣe kí ni kó o rí irun rẹ̀ mọ́lẹ̀ ó túmọ̀ sí pé tó bá lọ sọ́dọ̀ bábà tó bá bọ̀ gẹ́rí ó yẹ kó o kó irun rẹ̀ ẹ máa bá ń kó jọ kí lẹ́sẹ̀ á fi ṣe kí lọ́kàn. tí wọ́n lò ní. Tòkó pààkì nǹkan rẹ kọ́ lọ rí mẹ́lẹ̀. Obì tẹ̀lé súnà lẹ́gbẹ̀ẹ́ Mùhàmmẹ́d sallallahu alaihi wa sallam. Orí kaná òkú ìkaná rẹ jọ lọ rí láti tẹ̀lé tá a ti fẹ́ òní wípé pípa orí ọmọ kọ́kọ́kọ́ wáyé síwájú ká tó pa ẹran àbíkọ kọjá kórì la kọ́kọ́ bá níjọ́ kejì yẹn ká tó pa ẹran àbíkọ. bàbá wa ni wọ́n ń kó lẹ́kọ̀ọ́ rọ́ọ̀tù wó. بخلوق فلا بأس بذلك تابقوا lọ fi ń dàpọ̀ lóríṣiríṣi bíi zafaran àti wari oríṣiríṣi àwọn lọ́fíńdà tàbá púpọ̀ tàdá lọ́fíńdà oríṣiríṣi pọ̀ táwa gbọ́n rẹ ọmọ lórí wọn ni kò burú ìyẹn ni pé dípò ẹ̀jẹ̀ táwọn máa gbọ́n rẹ ọmọ lórí láyé yàdìlíyà gbogbo. lẹ́yìn eléyìí àtúwàfẹ́ wa sọ̀rọ̀ nípa dídábẹ́ ibi tá a dúró sínú lónìí. eléyìí túmọ̀ sí pé àkíkọ́ ìlànà ni sànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́kùnrin ọ̀jọ̀kan àdájọ́ ó sì rọ̀ ma. a sì mọ̀ pé láwùjọ ìgbà tó dé pé àwọn èèyàn ti pa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́sí Islam mú wá sí fún ibi ṣe wà kù ọwọ́ àwọn díẹ̀ tó ṣẹ́kù nínú wọn náà ni àkíkà ẹ̀rí pé béèrè pọ́ńpá rẹ̀ nínú àwọn díẹ̀ tó ṣẹ́kù nínú táwọn èèyàn ṣe nínú Islam nù tó kámà nípa gbogbo tó fi Islam fún wa ó pàtàkì káwọn á máa fi ṣe wà wù ó pàtàkì púpọ̀ nítorí kí n dá kó lè bá àjáwìjáre fún wa lọ́la àlùkìyàm kọ́nà ọ̀bọ dákun kọ́mọ sí ní balẹ̀jọ́ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk Ìgbésẹ̀ òṣèlú ṣe nínú ìgbà tí ẹ̀ ṣe àwọn àlàyé ọ̀ṣọ́ wa. tí wọ́n ṣàlàyé pé wọ́n á tó àwọn àpá ẹ̀wọ̀n tí ọ̀pá ẹ̀wọ̀n tó wọn ọ̀tọ̀ ẹ̀dà pé ó ti ń ta ju iṣẹ́ apá ìfún wọn lẹ́yọ̀ dànù. a ti tún yíkọ́ àlàyé àgbẹ̀ àtúntò ọ̀sán wọ́n pa ẹ̀wọ̀n ló ti ń pé wọ́n tẹ̀ lọ́dà. wọ́n lọ́dọ̀ àgbáyé lè Àwọn ọmọ nígbà sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn ọmọ tẹ̀wọ́ àwọn. tó sábà rí lásìkò sọ lórí rẹ̀ torí ẹ̀ lásìkò sọ yìí pé títí ara lọ́dà lẹ́kùn tí ìfún ọ̀sẹ̀ lọ́dà bá wà ó pé ju ìfún ọ̀sẹ̀ lọ́dà rẹ̀ àmọ́ tá lágbára bàbá àrí àbí wọ́n tẹ̀ lọ́dà tó tó lọ́dà. person